ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn wa nínú ilé akí ọkùnrin akí obìnrin akí ọmọdé akí àgbàlagbà ẹ káàbọ̀ sórí ètò wa Nurul Haq lénìí ohun tí a fẹ́ gbé yẹ̀wò òun ni ọ̀rọ̀ lórí àwọn ẹranko animal kingdom ibẹ̀ ni a fẹ́ lọ lénìí nípa wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn ènìyàn tí ẹyẹ tí wọ́n jẹ́ olólùfẹ́ ètò wa ni wọ́n tẹ àtẹ̀ránṣẹ́ sí wa lórí pé wọ́n fẹ́ kí a ṣe àkànṣe ètò lórí àwọn ẹran tí a lè jẹ àwọn ẹran tí a lè jẹ àti èyí tí a ò lè jẹ gẹ́gẹ́ bí pé Ọlọ́run sọ̀rọ̀ nípa àwọn ẹran fún wa nínú Al-Quran Ọlọ́run sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí ó jẹ́ halali àti àwọn nǹkan tí ó jẹ́ haram. Uh, tọ́pìkì tí ó ó lágbára díẹ̀ ni tọ́pìkì tó lágbára díẹ̀ ni ṣùgbọ́n à á gbìyànjú agbára wa lórí ẹ̀ ètò yìí lálẹ́ yìí gbogbo àwa tí a bá jẹ́ mùsùlùmí nìkan kọ́ ni a máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí ètò yìí lálẹ́ yìí àwa tí a bá jẹ́ christian àwa náà a ó rí ọgbọ́n kan àbí méjì mú nínú ọ̀rọ̀ tí a fẹ́ bára sọ ní àsìkò yìí torí pé ọlọ́run sọ̀rọ̀ nípa àwọn kírísítẹ́nì nínú alquran ó dẹ̀ jẹ́ ká mọ̀ nínú àwọn chapter kan yìí pé tí àwọn tí wọ́n jẹ́ kírísítẹ́nì bá gbé oúnjẹ fún àwa mùsùlùmí a lè jẹ oúnjẹ náà so ìdí nìyí tí ọ̀rọ̀ yìí ṣe kan àwa náà eh, tó ṣe kàn wá gbọ̀ngbọ̀n eh, mo kí yín ní kíkí ọlá àti ní kíkí ọlà ní ọkùnrin lóbìnrin lọ́mọdé lágbà pé àlàáfíà ọlọ́run ìkẹ́ ọlọ́run kí ó máa bá gbogbo wa. Eh, ẹ jẹ́ ká kọ́ mo báyìí nípa pé àwọn ẹranko tí ọlọ́run dá sí orílẹ̀-èdè ayé yìí wọ́n pọ̀ wọ́n pọ̀ púpọ̀ débi pé ọlọ́run nìkan ló mọ iye òǹkà wọn ọlọ́run nìkan ló mọ iye òǹkà wọn tí a bá wo alukurani dáadáa ó lé ní ọgọ́rùn-ún méjì rárá over two hundred verses nínú alukurani tí ó ń sọ̀rọ̀ fún wa nípa àwọn àwọn animals àwọn animals àwọn ẹranko ara àwọn chapter kan tí ọlọ́run tẹ̀ dídì sọ àwọn chapter yìí ní orúkọ àwọn ẹranko uh, nínú alukur'an àkọ́kọ́ tí a bá wo um, quran two uh, that is uh, suratul bakora that is uh, cow chapter so ọlọ́run sọ̀rọ̀ ní ó dìdí sọ chapter two ní cow cow is bakora suratul bakora bakora means cow so nínú àyà sixty seven bẹ̀rẹ̀ lọ́lọ́run ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nípa màálù uh, màálù tí àwọn ọmọ Israel àwọn ọmọ Israẹli eh, tí Mósè sọ pé pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ ọlọ́run pé kán lọ pa màálù torí pé wọ́n pa ẹnìkan wọ́n wá fẹ́ mọ talẹ́ni tó pa ẹni náà ìdí nìyí tí ọlọ́run ṣe pàṣẹ fún Mósè pé kó sọ fáwọn ọmọ Ísírẹ́lì kan lọ pa màálù eh, ìtàn pọ̀ lórí ẹ̀ but kì í ṣe ìtàn ẹni afẹ́bára sọ ní alẹ́ yìí ṣùgbọ́n ọ̀rọ̀ màálù ó wà nínú eh, Quran two then tí a bá tún lọ wo uh, nínú um, Quran nínú uh, uh, Quran, um, Quran, eh, Suratul An'am. So Suratul An'am, eh, òun náà ni òun náà sọ̀rọ̀ nípa àwọn kátù, so àwọn ẹran ọ̀sìn àti àwọn ẹran tó yá sí pé ẹlẹ́sẹ̀ mẹ́rin tí wọ́n ń fi ẹsẹ̀ mẹ́rin rìn. So Al-Qur'ani tún sọ odidi chapter yìí ní orúkọ àwọn ẹranko. Then tí a bá lọ Quran 16, uh, eh, Suratul Nahali. suratu nahali eléyìí ni oyin so ọlọ́run tún sọ odidi sura yìí ní orúkọ oyin oyin bees òun ló ń jẹ́ nahalu so tí a bá tún lọ wo Quran twenty seven that is suratu nahali suratu nahali uh, suratu nahali òun náà ni um, that is Quran 27 surah uh, sorry um, surah eh, to uh, Quran 27 that is surah to namuli so surah to namuli òun ni uh, eh, ant so àwọn kòkòrò so ọlọ́run tún sọ orúkọ surah yìí bẹ́ẹ̀ then tí a bá wá wo Quran 29 uh, ah, Quran 29 òun ni surah ankabuti so that is the, the spider so spider àwọn a rí i pé aláǹtakùn ẹranko nínú àwọn animal ni òun náà wà so tí a bá wo Quran one oh five so ọlọ́run uh, tún sọ súrà yẹn ní uh, orúkọ ẹranko súràtòlè fíìlì uh, a rí i pé elephant ló ń jẹ́ fíìlù ní èdè uh, lárúbáwá then tí a bá tún lọ wo Quran eight eight Quran 88, eight yìí suratul Ghashia ibẹ̀ yẹn ọlọ́run sọ̀rọ̀ nípa rànkúnmí ọlọ́run sọ̀rọ̀ nípa rànkúnmí uh, camel was uh, mentioned so nínú ẹ̀ then tí a bá wo Quran uh, Quran seven uh, a rí wípé that is suratul Araf so ọlọ́run tún sọ̀rọ̀ nípa àwọn ẹranko fún wa so bẹ́ẹ̀ náà ni tí ó tún sọ nínú uh, suratul uh, tí a bá wo ti suratul araf yẹn verse one thirty three ibẹ̀ yẹn lọ́lọ́run ti ń sọ fún ìgbà tí àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n dúró dédé pẹ̀lú Mósè ni ọlọ́run wá sọ pé inú àwọn nǹkan táwọn fi jẹ wọ́n níyà ọlọ́run sọ pé wọ́n sẹ́ndì àwọn oríṣiríṣi àwọn ẹranko láti fi bá wọn jà so ọlọ́run wá sọ bẹ́ẹ̀ yìí pé àwọn ọlọ́run á rán Eh, omi ẹ̀kún omi tufan aran a fi bá àwọn ọmọ Israẹli jà eh, ó ní wàlìjàràdà àti eṣú so wálìkùmọ́là àti àwọn eh, kòkòrò so àwọn kòkòrò iná iná iná èyí tí máa ń tí máa ń jẹ èèyàn ní orí ó ní wádọ̀fádìà àti àwọn ọ̀pọ̀lọ́ so àtàwọn ọ̀pọ̀lọ́ so ọ̀pọ̀lọ́ yìí nínú àwọn ẹranko ni òun náà ó ní wọ̀dámà àti ẹ̀jẹ̀ dídì so ó dárúkọ àwọn ẹranko yìí ní inú àyà yìí so then tí a bá wá tún lọ wo a rí àwọn ẹranko míì náà tí ọlọ́run tún dárúkọ nínú àwọn súrà míì ṣùgbọ́n a mọ̀ mú lẹ́sẹẹsẹ tí a bá tún lọ wo ìgbà tí ọlọ́run sọ̀rọ̀ nípa ànábì Musa uh, nínú Quran uh, nínú suratu Toha so a rí wípé níbẹ̀ yẹn uh, Almighty God ó ó transform so miraculously transform uh, the the staff tí Mósè pọ̀pá tí Mósè tó mú dání was transformed into a snake so ó di ejò so ní ọ̀dọ̀ Pharaoh, tí ejò náà bẹ̀rẹ̀ sí gbé àwọn àwọn nǹkan tí Fáráò àwọn àwọn oríṣiríṣi idán tóun náà pa kalẹ̀ tí Mósè fi borí Fáráò níjọ́ náà then tí a bá tún lọ wo nínú Al-Qur'ani á torí ibi tọ́lọ̀ ti ń sọ̀rọ̀ ẹja whale wípé ẹja whale that swallowed Jonah so for a while so ó gbé ànábì Yunusa ẹja ńlá ó gbèmí so nínú odò. No nígbà tó fi wọ ọkọ̀ ojú omi tí ó fi ọlọ́run sọ pé kó má ti jáde kúrò ní ìlú nítorí nǹkan tí ọlọ́run fẹ́ bínú sáwọn aráàlú but time tó lọ́run fún pé kó jáde kò tí tó tó fi fi ìbẹ̀rù bojo jáde tó fi wọ ọkọ̀ ojú omi tó fi di pé àwọn tí wọ́n wà ní ọkọ̀ sọ pé ah ẹlẹ́ṣẹ̀ kan ti wà láàrin wa tí wọ́n sàfi jù sínú odò so ẹja tí ó gbé Jónà mì ìyẹn ànábì Yunus so a rí i pé ẹja ni so inú àwọn animal ni eléyìí náà then tí a bá tún lọ wo ọlọ́run tún sọ̀rọ̀ nípa crow crow that is gurabun ẹyẹ kanakana so ọlọ́run mention ọ̀rọ̀ ẹyẹ kanakana èyí tó ṣe pé almighty uh, Allah sent to uh, Qabila uh, that is Adam's uh, son so. Uh, so in order to show him how to hide uh, the dead body of his uh, brother so that is uh, habila bàtó pa habila so ọlọ́run sọ̀rọ̀ nípa ẹyẹ kànnàkànnà nínú uh, alukurani then tí a bá tún lọ wo nínú alukurani ọlọ́run tún sọ̀rọ̀ nípa arákùnrin kan tí ń jẹ́ uzairu so uzairu yìí so uh, donkey kẹtẹkẹtẹ so and wọn àti kẹtẹkẹtẹ rẹ so wọ́n kú ọlọ́run padà wá after hundred years so ọlọ́run tún fi ẹ̀mí padà sára kẹ́tẹ́kẹ́tẹ́ tí ọlọ́run sì tún gbé dìde so ọlọ́run sọ̀rọ̀ nípa kẹtẹkẹtẹ ǹjẹ́ a lè jẹ kẹtẹkẹtẹ so ǹjẹ́ a lè jẹ ẹyẹ kanakana a lè jẹ so a sì lórí gbogbo yẹn bẹ́ẹ̀ náà ni ah, nínú ah, Quran eighteen that is suratul kaf so suratul kafi ọlọ́run sọ̀rọ̀ nípa ajá ọlọ́run sọ̀rọ̀ nípa ajá so the dog of the people uh, of the cave so that slept with them so for about three hundred and nine years ni wọ́n fi wà nínú kòtò so àwọn tí wọ́n wà nínú kòtò yìí so uh, wọ́n jẹ́ bí méje àwọn kan sọ pé mẹ́rin ni wọ́n ọ̀rọ̀ ṣàpọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n ajá kan wà láàrin wọn ajá kan wà láàrin wọn ajá yẹn ló ń jẹ́ kìtìmíìrù kìtìmíìrù lórúkọ ajá yìí so àwọn tí wọ́n sá kúrò nínú ìlú nítorí ọba ìlú náà tí ó bẹ̀rẹ̀ sí fara ni wọ́n nílùú Syria nìyẹn ti ṣẹlẹ̀ ní ọjọ́ náà lọ́hùn-ún so ajá òun ni ó dà gẹ́gẹ́ bí uh, security tó ń ṣọ́ wọn títí títí ọlọ́run fi wá tún padà gbé wọn dìde lẹ́yìn ìgbà tí wọ́n ti kú sínú nínú ihò àpáta so ọlọ́run sọ̀rọ̀ ajá ǹjẹ́ a lè jẹ ajá so ǹjẹ́ mùsùlùmí lè jẹ ajá ǹjẹ́ christian lè jẹ ajá so èdè àìyedè oríṣiríṣi ló wà lórí ọ̀rọ̀ ajá so but à ń bọ̀ wá síbẹ̀. Si then uh, ìtàn uh, nípa ant ọlọ́run sọ̀rọ̀ nípa námúlù that is uh, uh, kòkòrò àwọn kòkòrò tí tí wọ́n ń lọ sí òde tí wọ́n wá sọ pé ah anabi Sulaiman so tí ẹ̀yin ìyókù mi tẹ̀ bá múra ah yóò tẹ gbogbo yín pa nǹkan kan bẹ́ẹ̀ so ọlọ́run sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ námúlù nínú ah, alukur'ani ah, ìyẹn bẹ́ẹ̀ <clears throat> then tí a bá tún tẹ̀síwájú a ó rí i pé ọlọ́run sọ̀rọ̀ nípa ẹṣin ọlọ́run sọ̀rọ̀ nípa ẹṣin nínú alukur'ani ó dẹ̀ sọ̀rọ̀ nípa ah, ó sọ̀rọ̀ nípa nínú ìyẹn nínú suratu nahali náà àyà kẹjọ sọ ọlọ́run sọ pé ẹṣin àti eh, kẹ́tẹ́kẹ́tẹ́ àwọn ọlọ́run á dáa fún ẹ̀yin ọmọ ènìyàn both ipe to write for adornment kẹ́ ẹ lè máa fi gbádùn kẹ́ ẹ máa fi ṣe gbogbo nǹkan tó bá wù yín ọlọ́run sọ̀rọ̀ nípa àwọn yẹn bẹ́ẹ̀ then ọlọ́run tún sọ̀rọ̀ nípa ó dárúkọ kọ̀síwáràtún kọ̀síwáràtún nínú Arabic ó ń túmọ̀ lion ọlọ́run sọ̀rọ̀ lion so nínú alukur'ani gbogbo àwọn ẹranko tí tí a wí yìí a rí wípé ọlọ́run dá wọn fún wa ká máa lò wọ́n à ń jẹ nínú ẹ̀ so àwọn míì dẹ̀wà tó yá sí pé à ń lò ó à ń fi ṣe aṣọ à ń mú nínú ẹ̀ à ń lò ó fún oògùn so nínú alukur'an alukur'an sọ yìí pé ó ní kùlú ó ní ẹ máa jẹ ẹ máa jẹ mínà tọ̀yì bá àtinú àwọn nǹkan tí ó dá dáradára tí àwọn ọlọ́run tí a dá fún èèyàn mi ènìyàn so mímọ́ rọ̀zákínà nínú àwọn nǹkan tí a pèsè fún yín so ẹ máa jẹ ẹ máa mu nínú wọn so uh, that is uh, eh, each of uh, good things we have provided for you so uh, a rí báyìí nínú. No, Eh, ọ̀rọ̀ ọlọ́run awonu bíbélì náà bíbélì náà sọ̀rọ̀ fún wa nípa àwọn àwọn ẹranko tí a lè jẹ àti tí a lè jẹ what animal uh, can Muslim or Christian eat ìdí tí a ṣe máa fi ọ̀rọ̀ àwọn Christian kún náà ni pé ọlọ́run sọ pé àwọn Christian tó bá fún wa mùsùlùmí ní oúnjẹ kí a jẹ torí pé ara àwọn kan lè ní tó sí pé tí àwọn christian bá gbé oúnjẹ fún wọn wọn á ní àwọn ò lè jẹ́ o torí pé àwọn ò mọ̀ bóyá ẹran tó wà lórí ẹ̀ <laughs> bóyá wọ́n dárúkọ ọlọ́run sí àbí wọ́n dárúkọ ọlọ́run sí eh, àìmọye ẹran tí wọ́n òun gangan fún rẹ̀ ń lọ rà ní ọjà tí àwọn ń rà wálé àwọn ló lọ rà tí wọ́n mọ ẹni tó pa á bóyá christian ló pa á ní o bóyá wọ́n pa sí ìdí òòṣà gan ni wọ́n gbé lọ́jà náà lọ tà á ní o so kò mọ̀ so ó ṣàfẹ́ wádìí pé ṣé wọ́n dárúkọ ọlọ́run sí i kó tó di pé yóò jẹ ẹran àwọn ọ̀rọ̀ yìí òun ni la ní kí a fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fúnra wa ní èní ẹ wa bẹ̀rẹ̀ báyìí nítorí pé. Uh, ọ̀rọ̀ náà ó pọ̀ ó ó pọ̀ ó dẹ̀ jẹ́ nǹkan tí ó fẹ̀ ó dẹ̀ wà sensitive gidigidi fún àwa tí a fẹ́ mọ pàápàá nípa ọ̀rọ̀ yìí. bisimilahi rahman rahim ní orúkọ ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run bí mo ṣe sọ fún wa àwọn àyà pọ̀ ní àlùkùránì ó lé ní two hundred tọ́lọ́n fi ń sọ̀rọ̀ nípa àwọn ẹranko fún wa but tí a bá wo Quran five ní ní verse one so ìyẹn sọ fún wa yìí pé ó ní ó ní yá àyú àlẹ́dínà àmọ̀nú mo pe ẹ̀yin tí ẹ nígbàgbọ́ sí Olúwa tí ẹ nígbàgbọ́ sí ọlọ́run tí ẹ gbọ́ ọlọ́run ọba gbọ́ ó ní àwòfú bílẹ̀ òkúùdì ẹ mọ̀ pé ẹ mọ̀ síkà àlùkáwà ní tẹ bá ṣe àdéhùn fún àwọn ènìyàn ẹ mọ̀ jẹ́ kí ó yẹ ó wá ní òhìlàtìlàkùn òhìlàtìlàkùn wọ́n ti ṣe é ní ẹ̀tọ́ fún yín bàhímọ́tàlì àní àmì ẹ̀rí àwọn ẹran ọ̀sìn àwọn ẹran ọ̀sìn àwọn ẹran tó jẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́rin wọ́n ti ṣe é ní kíni wọ́n ti ṣe é ní ẹ̀tọ́ fún yín láti máa jẹ láti máa gùn láti máa fi ṣe gbogbo tó bá wù yín ó wá ní ilá àyàfi àwọn èyí tó yá sí àlẹ́ ìkùn tó ti kà síwájú síwájú fún yín ìdásí nínú àwọn ah, àwọn àyà míì so àti àwọn ẹ̀tọ́ ti kà síwájú fún yín nínú àwọn àyà míì tó yá sí pé àwọn yẹn gọ́ìrà mohalla saidi tó yẹ pé dàtí sì pé nínú àwọn ẹranko tí wọ́n ti sọ fún wa yìí pé a lè máa fi tí a lè máa fi ṣe ọdẹ hunting kankan bẹ́ẹ̀ torí pé àwọn ẹranko kan wà tó yá sí pé a máa ń lò wọ́n láti fi láti fi dẹdẹ so bí ajá àwọn míì lo ẹyẹ so àwọn ó wá sọ pé àwọn míì wà nínú ẹ̀ tó yá sí pé nínú àwọn ẹranko yẹn tó yá sí pé eh, ó jẹ́ ó wà forbidden so tí a ti sọ fún wọn yín pé èèwọ̀ ni nínú àwọn ẹranko eh, abìjà so eh, nínú àyà mi but ẹ jẹ́ ká kọ́ lọ sí. Si, uh, no, ayah, ah, uh, aya number three that is uh, verse three yẹn ibẹ̀ yẹn láti kọ́kọ́ mọ àwọn ẹranko wo ni ọlọ́run bá ń kàn sọ̀rọ̀ ẹ̀ nípa ẹ̀ ọlọ́run sọ pé eh, ó ní hurrimati alaykum alimaitatu wọ́n ti ṣe ní èèwọ̀ fún ẹ̀yin ọmọ ènìyàn so wọ́n ti ṣe léèwọ̀ fún yín alimaitatu òun náà ni òkúrù bente that is pé that is dead meat ẹran tó wá sí pé ó ti kú bóyá ọ̀rẹ́ ni o àbí kọjá sí pé ó ti dàgbà so àbára ní àwọn ẹranko míì wà tí ara bá ti ní ó lè kú fúnra rẹ̀ so irú ẹran tó bá yẹ sí pé ó bá kú fúnra rẹ̀ yìí òun ni ọlọ́run pè ní maitatu that is dead meat so ọlọ́run sọ pé ká má jẹ ẹ́ ọlọ́run sọ pé ẹ má jẹ ẹ́ kì í pọ́lọ́n fẹ́ jẹran kò sí kan tó fẹ́ fi ṣe ṣùgbọ́n fún àǹfààní àlàáfíà àwọ ọmọ ènìyàn lọ́lọ́run sọ wípé kí a má jẹ lórí verse yìí nìkan this only verse uh, àwọn ẹran tó dárúkọ is about eleven tó ní kí a má jẹ so ó ní hurrimati aleikum alimaitatu wọ́n ti ṣe ní èèwọ̀ fún yín ẹran alimaitatu that is the dead mate tí wọ́n pè ní òkú ìbètè ẹran tó yẹ pé ó kú tó yá sí pé ó kú fúnra rẹ̀ so àbọ̀ rẹ̀ ó ṣáà ti kú ẹ ṣáà rí i pé kò sẹ́mi ní ọrùn ẹ̀ mọ́ so ọlọ́run sọ pé kí a má jẹ́ ẹ̀ṣẹ̀ yẹn ní nọmba one ó wá ní wàdàmù àti ẹ̀jẹ̀ kíkí so ẹ̀jẹ̀ ẹlòmíì máa ń gba ẹ̀jẹ̀ ẹran wọ́n á kìpẹ̀ síbì kan tó bá ti dì ẹ́ rí i pé á fẹ́ dàgẹ́ bí ẹran so ọlọ́run sọ pé kí á mọ̀ jẹ́ kí ló fà á torí pé ó léwu fún àlàáfíà àwọ ọmọ ènìyàn lọ́lọ́run sọ pé ká mọ̀ jẹ ẹ̀jẹ̀ dídì so òun náà máa ń dàbí ẹran ni so ọlọ́run olúwa sọ pé kí á mọ̀ jẹ́ ó di méjì ẹlẹ́ẹ̀kẹta ó wá ní wàláhàmùlẹ̀ khinziri láhàmùlẹ̀ khinziri Eh, that is eh, eh, ẹlẹ́dẹ̀ uh, uh, so pork nìyẹn so ọlọ́run sọ pé ká má jẹ ẹlẹ́dẹ̀ so kí ló tó sọ pé ká má jẹ ẹlẹ́dẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ àwọn doctor la interview la adẹ̀tíṣe ọ̀pọ̀lọpọ̀ investigation why ti ọlọ́run sọ pé ká má jẹ ẹlẹ́dẹ̀ so à ń bọ̀ wá bẹ̀ so ó di mẹ́ta báyìí ká má jẹ ẹlẹ́dẹ̀ ẹlẹ́kẹrin ó wá ní wọ̀mọ́ òhìlà lẹ́gọ́ ìrìnlẹ̀ bìí àti èyíkéyìí nínú ẹran tí wọ́n bá pa nítorí wọ́n pa sídìí òòṣà wọ́n fi bọ Ògún àbí wọ́n pa fún òrìṣà so olúwa sọ pé ẹ gbọ́dọ̀ jẹ nítorí pé òrìṣà ni wọ́n pa á fún ẹ̀dẹ̀mọ ìdí tí wọ́n ṣe pa á bóyá wọ́n fẹ́ kó kó àrùn lọ ni o bóyá kó kó ikú lọ ni o bóyá kó kó um, àìbalẹ̀ ọkàn lọ ni o kẹ máa forí yín gbé ìgbékúgbé lọ́lọ́run ṣe ń sọ fún wa pé a ò gbọ́dọ̀ jẹ́ so ó di uh, ó di mẹ́rin bẹ́ẹ̀ ó wá ní uh, wálé mùnì hanikọ́tù hmm. that is eh, ẹlẹ́ẹ̀karùn-ún nìyẹn ó ní èyíkéyìí nínú ẹran tó bá yá sí pé wọ́n fún wọ́n fún lọ́rùn pa so bóyá wàhálà rẹ̀ pọ̀ àbó ṣe mọ̀ pé àwọn ẹran míì wà tó yẹ pé àbó dìdìgbò lúgí so ó ó bẹ̀rẹ̀ sí fara ní àwọn aráàlú wọ́n bó ṣe mú lọ́tún náà mú lọ́sì wọ́n wá fún wọ́n fún ní ọrùn wọ́n fún pa wọ́n fún pa so tó jẹ́ pé ńgbà tí wọ́n fún lọ́rùn tán àbí wọ́n wọ́n wọ́n ṣàfara ní tí sọ́ra fi kú tó yẹ pé sojú wa báyìí náà ni ó ti ṣe kú táwa náà mọ̀ pé eléyìí o wọ́n fún wọ́n fún lọ́rùn pa ni àbí wọ́n wọ́n ṣàpá lọ́nà míì yàtọ̀ sí ọrùn so olúwa sọ yìí pé irú àwọn ẹran báyìí a gbọ́dọ̀ ṣe kíni so a gbọ́dọ̀ jẹ so ó di márùn-ún ẹlẹ́ẹ̀kẹfà ó wá ní wàlì mọ̀ọ́kú dátù àlìmọ̀ọ́kú dátù so òun ni èyí tó yá sí pé wọ́n lù ú pa ṣẹ̀rí wọ́n lù ú ni o títí tó fi kú ó tún yàtọ̀ sí ìtú wọn fún lọ́rùn pa so wọ́n lù ú títí tó fi kú so bóyá ó bẹ̀rẹ̀ sí fara ni aráàlú ni o àbí bákan o tó fẹ́ sáà ti di pé àlùpa ni wọ́n lù ú so irú eléyìí a gbọ́dọ̀ jẹ́ ẹlẹ́ẹ̀keje ọlọ́run tó wá ní wálé mútàrá dìyàtù àlìmútàrá dìyàtù òun ni èyíkéyìí nínú ẹranko tó bá ré lulẹ̀ bóyá nígbà tí wọ́n kó gbogbo ẹran sínú ibìkan bóyá màálù ni o whatever so àbí any other ẹranko tá a ṣáà máa ń jẹ a ṣáà rí wípé ó ré bọ́ so bó ṣe ré bọ́ lulẹ̀ báyìí ló bá kú so irú ẹran báyìí so that is number seven olúwa sọ pé a ò gbọ́dọ̀ ṣe kíni a ò gbọ́dọ̀ jẹ́ ọ wá ní wọ́n nà tí hátù wọ́n nà tí hátù so nà tí hátù òun ni ẹran tó yá sí pé wọ́n kàn pa ọdúnléyà ló ń bọ̀ yìí àwọn kan wà tó máa fẹ́ràn jà wọ́n máa á ah, ẹran bàbá tòun ló tóbi jù á ah, ẹran tèmi ó lè pa ẹran tiẹ̀ ẹ wá bẹ̀rẹ̀ sí fi ẹran ẹ ń fi ẹran kàn so bàtí ẹ wá ń fẹ́ràn kàn so ṣẹ̀mọ̀ káwọn ẹran yẹn lágbára jura wọn lọ lọ́wọ́ fi di pé ìkan bá ṣàkú nínú ìtàn fi kàn wọ́n ṣe ti fi kàn yẹn tó yẹ pé èyí tó kú yẹn tí wọ́n yẹ pé ọkàn ni ó fi kú a gbọ́dọ̀ jẹ ẹran yẹn so ó di mẹ́jọ ẹlẹ́kẹsàn-án ó wá ní wọ̀mọ́ àkàlà asábùú wọ̀mọ́ àkàlà sábùú àti èyíkéyìí tó bá jẹ́ pé àjẹkù ẹranko ni ah, ṣe mọ̀ pé àwọn àwọn ẹranko tí wọ́n jẹ́ àwọn eh, carnivorous animal àwọn ẹran tí wọ́n ní fang tí wọ́n ní canine tí wọ́n bá mú ẹran báyìí tí wọ́n fàyà so àbí àwọn tí wọ́n lọ sí inú igbó tí wọ́n lọ ṣọdẹ so tí wọ́n dẹ ajá kó wá ẹran lọ so. Uh, àwọn ẹran mi wà tó yà sí pé bóyá bíi lion ló ló mú ẹran yẹn so ló wá bẹ̀rẹ̀ sí jẹ so ó wá jẹ́ pé ó ti jẹ́ ó ti ó wá jẹ́ kù so ẹ̀yin wá rí ẹ wá ní à ẹ lion ló tẹ̀kú jẹ ilé ó ti dà ẹja máa gbé lọlé ká lọ ká lọ ṣe jẹ ọlọ́run sọ pé ká má jẹ so ká má jẹ àjẹkù ẹranko èyíkéyìí nínú ẹran èyíkéyìí nínú ẹran tó bá ti já sí pé àjẹkù àwọn ẹranko ni olúwa sọ yìí pé a ò gbọ́dọ̀ jẹ so ó di mẹ́sàn-án ẹlẹ́ẹ̀kẹwàá nínú fásì yìí ó wá ní ká tó lọ bẹ̀ yẹn ó ní wọ́n máa kálà sábù èyí tí àwọn ẹranko abìjà tí wọ́n jẹkù ó wá ní ilá àyàfi mọ́dà káìtùm àyàfi tá nígbà tẹ́tí rí pé bóyá kìnìún ló mú ni o àbí ajá bó ṣe mú ẹranko yẹn wá rí i pé ah ó dà kó ti fẹ́ kú but kò tí ì kú ẹ wá sáré mú ọ̀bẹ ẹ wá dárúkọ ọlọ́run sẹ̀sẹ̀ bisimilayi aramara Allah ọ̀pá ẹ wá dù so ẹ dárúkọ ọlọ́run sí i so wípé pẹ̀lú orúkọ ọlọ́run ọlọ́run lọ́ba tó tóbi tó dá ẹranko yìí náà nítumọ̀ ẹ dù so orí èèyàn ẹ lè jẹ́ tọ́wá sí pé ẹ̀mí ò tí ì bọ́ ní ọrùn rẹ̀ so ó níyẹn ẹ lè jẹ́ ẹlẹ́kẹ̀wàá ó wá ní wọ́mọ́dùbíhà alánúsùbì àti èyí tó ṣe pé wọ́n pa sórí òrìṣà èyí tí wọ́n pa sórí òrìṣà tàkọ́kọ́ yẹn wọ́mọ́wé hílà lẹ́gọ́rì láì èyí tí a pè ní nọ́mbà nọ́mbà four tẹ́lẹ̀ yẹn ni pé. Uh, èyí wọ́n dìde pààyàn láì dárúkọ ọlọ́run sí sotiyezu wọn dárúkọ ọlọ́run sí orúkọ nǹkan míì náà pè kan tó pa so but ti nọmba ten yìí wọ́n mọ́ dùbíhà hmm, alánúsùbí èyí tó ṣe pé wọ́n dìde pa so wọ́n fi bọ òrìṣà àbí wọ́n fi bọ ògún so olúwa sọ pé a ò gbọ́dọ̀ jẹ wọ́n fẹ́ jọra wọn bọ̀ tó yàtọ̀ díẹ̀ ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni pé tọ̀hún yẹn apá ẹran yìí fún wọ òòṣà ẹ̀lúkú lórúkọ ẹ̀lúkú so àti àwọn òrìṣà yòókù ẹ̀ wọ́n wá pa so tí nọ́mbà ten yìí bí àwọn kan máa fi ajá wọ́n máa fi ń bọ̀gún so wọ́n làwọn fi bọ Ògún wọ́n wá pa sídìí òrìṣà so. Uh, wọ́n á dẹ̀ ti ṣépè sí pé ẹni tí àìsàn bá ẹni tí ò rí ẹni tí kinní kan ẹni tí ò rí jẹ tí ò rí mu kí ọmọ kó gbogbo ẹ̀ lọ wẹ̀ bẹ́ẹ̀ ká máa forí gbégbé kúgbè ni ọlọ́run sì ń sọ fún wa pé kí a má jẹ́ ó di ten nọ́mbà eleven ó wá ní pé ó wá sọ̀rọ̀ lọ ó wá ní wà á ń tẹ́sítẹ́kìsìmù bílí àzìláàmì ó ní àti pé ẹ mọ́ fi àwọn ọfà arò so àwọn arò tí àwọn ọlọ́dẹ máa fi ń pa ẹran kankan nínú gbọ́n ẹ ní ẹ má fi àwọn arò fi pín èyí tí àwọn arò tó pín dàtí sì pé ẹ má jẹ́ kí ẹ má jẹ ẹran tó sì pé àwọn arò ni wọ́n fi pín yẹlẹyẹlẹ so bí ọfà so tí wọ́n ta torí pé nígbà tí wọ́n ta ọfà yẹn lọ́wọ́ pín ẹran yẹn yẹ́lẹyẹ̀lẹ débi pé ẹ̀mí ti bọ́ lọ́rùn rẹ̀ so irú àwọn ẹran báyìí so ó ní kí a má jẹ so ó di eleven bẹ́ẹ̀ ó wá ní dáàlìkún físíkún ẹ̀rí àwọn kan tá a kà fún yín yẹn ó wá ní ìbàjẹ́ ni ìnira ni kò ní sí àlàáfíà fún yín nígbà tí ẹ bá jẹ ni àwọn ọlọ́run sì fi fi mú òfin yìí wáyé pé kí ẹ má ṣe jẹ àwọn ẹran tí a wí a rí bíbá yìí pé kò tí ì dárúkọ èwo nínú ẹran o so bóyá ajá ni o lórí lulẹ̀ ni o bóyá ajá ni ni ni wọ́n lù pa ni o bóyá àgbò ló kàn ní o bóyá eh, ẹṣin ni o bóyá eh, ológbò lódìdígbòlugi ni o so kò dárúkọ ẹni ẹran ó kàn sọ̀rọ̀ generally yẹn nínú eh, àyà yìí báyìí so ìgbà tí ó wá tún tẹ̀síwájú ó wá ní ó tún wá sọ àwọn ọ̀rọ̀ míì lọ síwájú nǹkan bẹ́ẹ̀ but ah, nídìí gbogbo àárín yẹn but bí ta tún wá fẹ́ lò ní pé ó wá ní for money di tura fi màkàmọ́sọ̀tín ó wá ní ṣùgbọ́n ẹni tí eh, ara bá ní ẹni tí eh, ebi ìyẹn eh, pé ebi pa ara ní nípa ebi so ó wá nǹkan tó fẹ́ jẹ tì kò rí ó wá wà nínú igbó àbó wà so nígbà tí ó wá rí nǹkan tó fẹ́ jẹ ibi tó ti wá débì kan wá sọ pé ah, ah, àwa ń ta ẹran bí yìí o ló bá ya bẹ̀ ló bá bẹ̀ wọ́n ẹ wá ẹjọ́ rú ẹran wo ni wọ́n bá wá ẹja sọ òdodo fún yín o nígbà tẹ́ fẹ́ òdodo ẹran yíyí o ó jábọ́ lẹ́yìn ọkọ̀ lẹ́yìn mọ́tò ó ti kú pátápátá àmọ́ nígbà tó pówó la fi rà á a lè jẹ́ kí eh, owó wa kó ṣòfò nígbà tó pé iṣẹ́ òwò táwa ṣe nìyẹn ah la wá fi wá la ṣáà ti gé la sún la là ń tà fún àwọn èèyàn ṣùgbọ́n nítorí pé ẹ̀yin béèrè ló já sọ fún yín o so now wọ́n dẹ̀ sọ pé ká má jẹ ẹran tó yá sí pé ó kú fúnra rẹ̀ àbí wọ́n fún pa tó bá ṣáà jẹ́ sí pé nù àwọn ẹran tí olúwa kà yìí so ìkànnú ẹ̀ ni ẹran yẹn so but ara wa ni wá. ebi dẹ̀ ń pa wá kò sí nǹkan mìta fẹ́ jẹ so ọlọ́run tún sọ yìí pé ka jẹ́ ẹ́ nǹkan bẹ́ẹ̀ so dàtí sì pé n tó ti pè ní haram ó tún ti sọ di halali so nǹkan tó pè ní haram pé ká je jẹ́ pé èèwọ̀ ni ó tún ti sọ di ẹ̀tọ́ nípa pé ọlọ́run fẹ́ ìrọ̀rùn fún àwọn ọmọ ènìyàn kò fẹ́ ìnira fún wa ó wá ní tó ó ní ṣùgbọ́n kọ́mọ̀ wá ó ní gẹ́rà mútàjá nìfínlẹ̀ ismi kọ́mọ̀ kìí ṣe kó wá jẹ́ júná o wá tún jẹ́ títí títí títí ó tún wá dì í ó tún dì kúrò ń bẹ̀ so kí ẹ̀mí ọmọ ṣáfi bọ́ ní ọ̀run rẹ̀ so ni kọ́kọ́ jẹ́ kódà kó bá jẹ́ ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ tí wọ́n sọ pé ká má jẹ nínú nínú bòmíì à ń bọ̀ wá bẹ̀yẹn so ó wá fa inna Allaha dájúdájú olúwa ni gafuru rahim ọba ọlọpọlọpọ àforíjì ni olúwa ó je tún ọba aláàánú ọba aláàánú ọba oníkẹ́ ní so uh, eléyìí ni eh, àyà tí ó kọ́kọ́ sọ fún wa nípa àwọn ẹran owo ni uh, àwọn ẹran wo ló jẹ́ haram tó jẹ́ pé a lè jẹ tí ó dẹ̀ ka ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ìyẹn ìyẹn vaasi tí a kà yìí a tún rí àwọn àyà míì nínú another chapter tí òun náà ń sọ̀rọ̀ lórí àwọn àwọn ẹran tí a lè jẹ àti tí a lè jẹ. Uh, ẹ tún jẹ́ ká sáré wo lára àwọn àyà tí ó ń sọ̀rọ̀ nípa àwọn ẹran níbìkan ó tún sọ wípé ó ní yẹ̀sàlúnàkà wọ́n bọ̀ wá béèrè lọ́wọ́ ìwọ àfà ìwọ pásítọ̀ ìwọ olórí ìjọ ìwọ tó ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn wọ́n bọ̀ wá béèrè lọ́wọ́ rẹ̀ tó bá béèrè lọ́wọ́ rẹ̀ wọ́n béèrè pé mọ́dá òhìlà lahùn kí ni tí ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ àwọn àwọn wo ni ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ nínú àwọn àwọn nǹkan tá a lè jẹ nínú oúnjẹ so àwọn ẹran tá à ń dárúkọ yìí nínú oúnjẹ làwọn náà meal ni wọ́n so ó ní kúl ó ní sọ fún wọn yìí pé òhìlà lakum wọ́n ṣe lẹ́tọ̀ọ́ fún yín àtọ̀yìnbáàtù gbogbo dáradára gbogbo tó bá já sí pọ́sàdá tó wù yín láti jẹ ṣùgbọ́n tẹ bá rí i pé ó wù yín láti jẹ ẹ dẹ̀ rí i pé kò kò lè jẹ́ nira fún yín so ẹ lè jẹ́ so dàfáàsì yìí ní ó jẹ́ ká mọ̀ yìí pé ajé pé gbogbo ẹranko tí ọlọ́run dá sí orí ilẹ̀ ni a lè jẹ tí ó bá ti já sí pé ó wù wá a dẹ̀ rí i pé kò mú kò lè mú ìnira wá bá wa so ó ní ó ní wọ̀mọ́ alámútún mínàlìjà wá rí hè mùkálàbínà tó á lè mú nàhùnà ó wá ní àti àwọn àwọn train animals àwọn ẹranko kan dá sí pé ẹ ti train wọn fún hunting láti fi dẹ́dẹ́ so to alimuna huna ẹ ti tírénì wọn ẹ ti kọ́ wọn nínú ìmọ̀ tí ọlọ́run fún yín nípa bí ṣe mọ̀ pé àwọn police wọn máa ń tírénì ajá àwọn military àwọn navy náà wọn máa ń tírénì àwọn ajá tí wọ́n máa ń lò so àwọn uh, sniffer eh, dog náà wà tó yẹ kí wọ́n ti tírénì wọn tó ṣe pé wọ́n mọ gbóòórùn àwọn ẹrù òfin tí ìlú bá sọ pé ẹ gbọ́dọ̀ gbé ẹni tó bá ti gbé ajá ló máa mú so there was a time that mo wà kékeré ní uh, ilé tiwa there was a time tí wọ́n gbé kíní um, kíní uh, uh, báìkì broda wa kan so wọ́n á bẹ̀rẹ̀ sí wá wọ́n wá káàkiri to àmẹ́ni tó gbé so ẹnìkan lára àwọn broda wa tó jẹ́ force ó ṣáà lọ sọ fáwọn ọ̀gá wọn bá ṣáà wá wọ́n bá gbé ajá wá sí ilé níjọ́ náà lọ́hùn ní company house ẹ eh, um, um, family house wa so wọ́n wá mú ajá yẹn lọ síbi tí wọ́n gbé eh, kíni báìkì yẹn sí so ajá kan gbóòórùn ẹ̀ wà láìbìláì ajá yẹn ó mú wa dé ilé ẹni tó gbé so ibẹ̀ ó ó ó arìn tó bí about fifteen minutes tí a sàn tẹ̀lé ajá à ń tẹ̀lé ajá àti gbogbo àákéré jọ́nà lọ́wọ́ aṣáfẹ́ mọ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ so bàtà dé ibi tí ẹni tó gbé báìkì yẹn ibi tó ilé wọn so ajá yẹn bẹ̀rẹ̀ sí ó dúró ó sá mu wa lọ ó tún mu wa lẹ́yìn kúnlé ó sá bẹ̀rẹ̀ sí ó sá gbogbo eh, sign tí ó give ó ti yá àwọn ọlọ́pàá pé yẹ̀ síbí ni eh, báìkì yẹn wà. Uh, so wọ́n bá pe gbogbo àwọn ará ilé pé kán jáde nǹkan kan bẹ́ẹ̀ wọ́n bá sọ pé àwọn wá nǹkan bàbá ta ló gbé wọ́n láwọn ò ní nǹkan bẹ́ẹ̀ bí o so àwọn ọlọ́pàá bá ṣáà wọnúlé so bàtán wọnúlé báyìí la bá báìkì yẹn bẹ́ẹ̀ so níjọ́ náà lọ́hùn so nípa yìí pé ajá lásán ni o so nípa ẹ̀bùn tí ọlọ́run fún àwọn ẹranko so inú gbogbo àwọn ẹranko tí ọlọ́run dá nígbà àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí wọnú gbó tí wọ́n wò pé èwo ló lè wúlò fún àwọn ọmọ ènìyàn jù ajálà kọ́kọ́ tí wọ́n kọ́kọ́ mú wá sí tó lè bá ọmọ ènìyàn gbé as domestic animal so ajá ni àkọ́kọ́ létà ni wọ́n lọ mú eh, ológbò náà pé ológbò ó lè bá àwọn ọmọ ènìyàn gbé eh, inú ilé so ọlọ́run sọ bíbá yìí nípa pé àwọn hunters tí wọ́n máa ń dẹdẹ tí wọ́n máa ń lọ sínú gbó so ọlọ́run sọ fún wa ń bíbá yìí pé nínú àwọn ẹran tí a lè jẹ òun ni ẹran tó bá ti já sí pé nínú àwọn ajá ajá a mú ajá lọ sínú igbó àwa jùlẹ̀ pé kó wá ẹranko lọ so ọlọ́run wa ń sọ bíbá yìí pé lẹ́yìn ìgbà tá a ti train ẹ̀ a ti kọ́ pé gbogbo ẹran tó bá ti mú kò gbọ́dọ̀ jẹ́ o láti gbé wá fún wa so ó dẹ̀ máa gbé wá fún wa tó tọ́ tẹ́ bá wo ajá ẹ rí i pé tí ó bá ti tó bá ti pa ẹran ẹ rí i pé kì í dáa jẹ so ó máa gbé wá fún olówó ẹ̀. now ó wá ní ọlọ́run wa sọ wípé èyíkéyìí nínú ẹranko tí ajá bá wá gbé wá fún wa o ó ní ó ní fákùlù kùlù ẹ̀jẹ̀ ṣẹgbọ́ ẹ jẹ́ mímọ́ amsakna aleikum èyíkéyìí nínú ẹran tí ajá bá gbé wá fún wa àwọn hunting animals so ẹlòmíì máa ń lo ẹyẹ ẹyẹ àwọn mi ò kí ń lo ajá ẹyẹ náà máa lò wọ́n ti train ẹyẹ yẹn tó bá ti lọ àwọn ẹyẹ mi wà tó tóbi pé tó bá wọ ẹranko dé báyìí so ah, ó wá ní tí ajá bá ti mú ẹran yẹn dé so a gbọ́dọ̀ make sure pé ẹran tí ajá mú wá yìí náà kò tí ì kú o ẹ̀ tó bá ti kú ó ti di mọ́ítàtù ó ti di òkú bẹ́tì dead animal bọ̀ tó bá mú dé tí kò tí kú so ká sáré pa á but àwọn kan sọ pé tí a bá ti lè sẹ́ndì ajá pé ọ̀yá kó wá ẹranko lọ a lè a lè forúkọ ọlọ́run tẹ̀lé bẹ́ẹ̀ wípé pẹ̀lú orúkọ ọlọ́run ọba tó tóbi jù bó ṣe tẹ̀lé yẹn èyíkéyìí nínú ẹran tó bá mú dé kò bá yẹ pé ó ti kú so àwọn kan sì ní a lè jẹ àwọn kan ní no rárá o tí ó bá mú ẹran dé ká sáré du so ká dárúkọ ọlọ́run sí ká du so ọlọ́run sọ yìí pé fákùlù ẹ jẹ mímọ́ amsakna àlékún èyíkéyìí nínú ẹran tí ajá àbí ẹyẹ yẹn bá múdé fún wa ṣùgbọ́n tá a bá wo àyà tó tẹ̀lé ó ní wádìkùrú usman lọ́hìn àlẹ́ ẹ make sure pé ẹ dárúkọ Ọlọ́hun sí orí ẹran yẹn o kẹ́ tó jẹ dàtí pé níbi pé ká dárúkọ Ọlọ́hun tá ká tó di pé a slaughter kó tó di pé a du ọ wá ní wọ́tí tẹ̀kú lọ́hà kẹbẹ̀rù ọlọ́run so iná lọ́hà dájọ́jọ́ ọlọ́run sẹ̀rí òlì hisab ọlọ́run ó yára láti ṣírò iṣẹ́ ẹ̀dá so ó di àyà méjì báyìí so tàkọ́kọ́ ó dárúkọ ẹran mọ́kànlá eleven nínú àwọn ẹran tí wọ́n ṣe léèwọ̀ so eléyìí sìn ó ń sọ̀rọ̀ ti àwọn hunters lélẹ́yìí pé àwọn tí wọ́n dẹdẹ lọ ṣe mọ̀ pé nínú igbó náà ṣáàlì gbogbo àwọn ẹranko wà lóríṣiríṣi ọlọ́run ò tí ì mẹ́nu bà ẹni ẹranko nínú ìtì àkọ́kọ́ kà fún wa ìta kàmbí yìí ọ mẹ́nu bà àwọn hunting animals àwọn nínú àwọn hunting animals ni ajá wà so ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe ọdẹ ẹ rí i pé ajá ló pọ̀ jù tí wọ́n máa ń lò so that is ọ̀rọ̀ ajá ó jáde ní ibí yìí so that is nǹkan tí eh, eh, ajá bá fẹnu bàbá yìí nísìn so that is pé a lè jẹ́ so ok láwọn kan wá ní ok tó bá yẹ sí pé tí ajá bá lọ pa ẹran wá fún wa a lè jẹ́ wáyé tá a lè jẹ ajá so ó yẹ ká lè jẹ ajá náà fúnra rẹ̀ so ìgbà tó àtajá o àti ẹran tó ń pa fún wa àwa náà ni olówó ẹ̀ so à ń bọ̀ wá lórí ṣá lè jẹ ajá àbá lè jẹ ajá so uh, ó uh, di ọ̀rọ̀ méjì uh, kó tó di pé a wà bẹ̀rẹ̀ sí analyse àwọn ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká tún lọ wo uh, verse tí ó tún tẹ̀lé verse kan tún wà tí mo fẹ́ mo fẹ́ yanjú ẹ̀ kó tó di pé a tẹ̀síwájú nínú the same chapter yìí. Ibi yìí ọlọ́run sọ fún àwọn mùsùlùmí ìgbà náà àwọn mùsùlùmí tí wọ́n wáyé tí wọ́n ti lọ ní nǹkan bíi one thousand four hundred years uh, prophet muhammad òun ni lídà àwọn mùsùlùmí a ti sọ̀tàn ẹ̀ fún wa nínú àwẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ bá ń mọ́nítọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ series of lectures tá a ti ṣe àtàwọn àlàyé a sọ fún wa pé prophet muhammed pé ó gbà tó kúrò ní mecca ó lọ medina so medina yìí ní dáńpé medina ó bá àwọn jew níbẹ̀ ó bá àwọn christian àwọn christian àtàwọn jew àwọn náà ní ìlú medina kì í ṣe ìlú bàbá rẹ̀ àwọn christian wọ́n ti wà láyé àwọn jew ti wà láyé kí prophet muhammed tó dé so christianity has already spread to everywhere before Prophet Muhammad was born. So for about 326 years, Christianity ti wà káàkiri àti ẹ̀sìn Jew. So now, uh, ìgbà tí Prophet Muhammad dé ilu Medina, so àwọn uh, Christian tí wọ́n bá ṣe oúnjẹ ṣe mọ̀ pé àwọn Christian ní ìwé Bíbélì tiwọn lọ́tọ̀ ẹ mọ́ gbàgbé pé àwọn Júù àwọn náà ní ìwé tiwọn ìwé tàwọn Júù òun ni kí ni uh, Old Testament àtàwọ́rá so àwọn Christian they have uh, Bible and they regard Bible as word of Almighty God so now àwọn Christian uh, nínú Bíbélì àwọn oúnjẹ tí Ọlọ́run ní kí wọ́n jẹ àwọn ẹran tọ́lọ̀ ní kí wọ́n jẹ ọ wà ń bẹ̀ àwọn Júù náà àwọn náà ní àwọn nǹkan tí tí Ọlọ́run sọ fún wọn pé kí wọ́n jẹ nínú àwọn ẹran now àyà yìí ìyẹn verse tí mo fẹ́ kánú Quran lọ́wọ́ o Ọlọ́run wá sọ fún Prophet Muhammad yìí pé kó sọ fún àwọn mùsùlùmí wípé àlìyá ò mọ̀ láti èní yìí lọ o ìyẹn níjọ́ lọ́hùn so títí dòní torí òní àwa mùsùlùmí ìgbà yẹn tí wọ́n ti lọ orí ìgbésẹ̀ wọn ọ̀rọ̀ ọlọ́run tí quran tán kọ sílẹ̀ òun náà la mùsùlùmí tèmi náà ń tẹ̀lé títí dèní so verse yìí wá wà ní quran ọlọ́run wá sọ wípé àlìyá òmà lẹ́nìí láti ẹ̀ní yìí lọ ó ní òhìlà lákùnmú àtọ̀yẹ̀báàtù a ti sọ di ẹ̀tọ́ fún fún yín gbogbo tó bá ti jẹ́ pé ó dáa láti jẹ tó wù yín láti jẹ lágbèjúwe ńlẹ̀ yorùbá nìsín àwa máa ń jẹ àmàlà à ń jẹ ẹ̀bà à jẹ túwó bros muhammed ọmọọba jẹ because kò sí láyé nígbà tó wà láyé ọmọ lárúbáwá ní kódà kò ní lè jẹ so ìlú kọ̀ọ̀kan ló ní oúnjẹ tí wọ́n máa ń jẹ so ìlú kọ̀ọ̀kan ló ní èdè tí wọ́n máa ń sọ ìlú kọ̀ọ̀kan ló ní aṣọ tí wọ́n máa ń wọ̀ gbogbo eléyìí ó wà nú àṣà àti ìṣe so àṣà ti wà síwájú kí ẹ̀sìn tó dé ní ìlú kọ̀ọ̀kan ló ní àṣà tiẹ̀ so now ah, ọlọ́run wá ń sọ nínú àyà yìí pé àwa ti sọ ọ́ di ẹ̀tọ́ fún yín yẹn ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí o ah, àtọ́ yìí bá gbogbo tẹ́ bá ti pọ́ dá láti jẹ tí wọ́n gbé fún yín tó wù yín láti jẹ ọ wá ní wọ́tọ̀ ààmù alẹ́dínà utul àti oúnjẹ àwọn tí the people of book uh, that is àwọn Christian àtàwọn Jew kò sọ́nà tẹ́lẹ̀ gbà tútùlì kìtàbà nínú Quran ju àwọn Christian lọ àtàwọn Jew that is pé oúnjẹ àwọn Christian àtàwọn Jew ó ní tí wọ́n bá gbé oúnjẹ yẹn fún yín ó ní òhìlà lákùn so a ti sọ di ẹ̀tọ́ fún yín kẹ́ ẹ jẹ Quran ló sọ bẹ́ẹ̀ o ó ní ó ní ẹ̀rí oúnjẹ wọn ó ní hílùlàkún oúnjẹ tó oúnjẹ títí yín hílùlàkún ẹ̀tọ́ ni fún yín láti láti jẹ ó ní wọ́n tó tó tó oúnjẹ wọn o ó ní hílùlàkún asọ́dẹ̀tọ́ fún yín ó ní wọ́n tó oúnjẹ tẹ̀yin mùsùlùmí náà hílùlàhún asọ́di fáwọn kírísítẹ̀n pé kí wọ́n jẹ tó ọ̀rọ̀ rí dàtí sì yí pé tí a jẹ́ pé nígbà yẹn so àwọn christian tí wọ́n bá pa ẹran tí wọ́n ṣe oúnjẹ sí i tí wọ́n bá fún àwọn mùsùlùmí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn mùsùlùmí ò kí ń jẹ so wọ́n á sọ pé àwọn ò jẹ torí pé àwọn ọmọ bọ́yá wọ́n dárúkọ ọlọ́run sí so àti mọ̀ ṣe mọ̀ pé àwọn christian ò kí ń ṣe abọ̀rìṣà wọ́n bìlífù nínú ọlọ́run pọ̀ tí wọ́n bìlífù nínú mẹ́ta lọ́kan that is their belief pé ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ but Quran ṣàlàyé fún àwọn mùsùlùmí pé ọlọ́run ọba kan ṣoṣo ló wà so ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ eléyìí ọ̀rọ̀ ọ̀rọ̀ ìbáraẹniṣe so um, uh, muamala láti bára ẹni gbé ní gbígbé àlàáfíà so Quran kì í sọ̀rọ̀ ẹ̀sìn nìkan ló ń sọ ó kọ́ wa nípa bó ṣe lè bá uh, muslim and non-muslim law so eh, now ni irú àwọn verse báyìí to create peace and harmony so within the uh, religious uh, leader and uh, the community so ni àyà yìí ó sọ wípé uh, wọ́tọ̀ àmùkún oúnjẹ ẹ̀yin mùsùlùmí so hílùn làwọn àṣìlẹ̀tọ̀ tẹ bá ti ṣe oúnjẹ tẹ bá jọ ọdún tẹ pa ẹran ọdún ẹ oúnjẹ kẹgbẹ fáwọn christian so kí wọ́n jẹ táwọn náà bá gbóúnjẹ wá fún yín kẹ so ẹ̀tọ́ ni so tẹ bá rí àáfàá kan tó bá sọ fún yín pé ẹ gbọ́dọ̀ jóúnjẹ àwọn christian àwọn ọmọ jésù kò dáa kìnìkan kìnìkan so ẹni kó mú ẹ̀rí wá fún yín nínú alukurani ni òkúrán tí tó yẹ pé ó jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ tí ń bá yín sọ alukurani lọ́wọ́ o so mo dẹ̀ ti sọ nínú eh, chapter tó wà fún yín àti verse tó wà so nípa pé ọlọ́run fẹ́ kí àwọn mùsùlùmí ká jẹ oúnjẹ tí christian bá gbé fún wa so àwọn christian eh, wọ́n máa ń ṣe christmas ah, ìgbà uh, easter náà ìgbà january one wá sí oúnjẹ eh, ah, báwo lè ṣe lè jẹ oúnjẹ àwọn christian ah, ok ta ló tẹ̀ bá wọn ṣe ẹja ni àbí màálù àbí adìẹ <laughs> tata ló bá wọn pa sẹ́ni ẹ dárúkọ ọlọ́run sí so ọlọ́run ò sọ fún wa pé kí ẹ tó jẹ oúnjẹ àwọn kírísítẹ́nì ẹ make sure kí wọ́n dárúkọ ọlọ́run sí ẹran tó wà lórí ọlọ́run ò sọ bẹ́ẹ̀ ó ní oúnjẹ wọn ẹ̀tọ́ ni kẹjẹ so now ẹ rí i wípé àwọn mùsùlùmí ní pàápàá nílẹ̀ yorùbá àwọn christian àtàwọn mùsùlùmí wọ́n jọ ń gbé ìgbé àlàáfíà ẹ rí i pé kì í sábà sí ìjà ẹ̀sìn ìjà ẹ̀sìn kì í sábà sí ìjà ẹ̀sìn ní àárín wọn ẹ rí i pé àwọn christian tó bá dàsìkò ọdún ọdún wọn wá ní wọn á wá àáfàá kan ládùúgbò wọn á ní kí àáfàá yẹn sẹ́ndì ọmọ kéwú ẹ̀ kó bá wọn pa ẹ̀dìẹ àbí ẹran so kí ló dé nítorí pé wọn ti wò ó pé ah táwọn bá ṣe oúnjẹ yìí àwọn fẹ́ fún wọn tọ́ra ará àdúgbò ni wọ́n àwọn dẹ̀ jọ ń gbé so ó ṣeéṣe kọ́ mọ̀ fẹ́ jẹ́ pé kì í ṣe pé wọ́n mọ̀ pé àwọn mùsùlùmí tó bá fẹ́ pa ẹ̀dẹ̀ àbí màálù àbí àgbò wọ́n á sọ yìí pé bisimilahi allahu akbar ẹ pé pẹ̀lú orúkọ ọlọ́run ọba tó tóbi jù so pé wọ́n tó pa now ìdí nìyí tí wọ́n ṣe máa ń fẹ́ kí àwọn mùsùlùmí bá wọn pa ẹran náà wọ́n wá àwọn mùsùlùmí bá wọn pa o wọn bá wọn pa o so ọlọ́run ọlọ́run sàsọ fún wa nù àyà yìí pé oúnjẹ wọn ẹ̀tọ́ ni láti jẹ ìdí nìyí tí mo sọ pé ọ̀rọ̀ alẹ́ yìí àtàwa mùsùlùmí àtàwa kírísítẹ̀ ni a fẹ́ bá sọ̀rọ̀ ẹ jẹ́ ká lọ sínú bíbélì. Uh, Eh, ẹ jẹ́ ká lọ́nu bíbélì because uh, the bible uh, restrict uh, um, some uh, other foods fún àwọn christian náà so láti jẹ uh, bí àwọn ẹran kankan tí gẹ́bà ṣe kà fún wa nínú ti quran sin uh, tí a bá lọ wo nu uh, leviticus uh, a rí i pé ìyẹn eleven uh, a rí i wípé ó sọ that is ó sọ̀rọ̀ nípa clean and unclean animals ó ní uh, and ó ní and the, the Lord spoke to uh, Moses so and the Lord spoke to Moses and Harun that is Harun táwa ń pè ní Haruna ó ní ọlọ́run bá wọn àwọn méjèèjì sọ̀rọ̀ ó ní saying ó sọ uh, saying to him ó ní ó ní speak to the people of eh, ah, ó ní kó bá àwọn ará ah, àwọn àwọn ọmọ the people of Israel ó ní kó bá wọn sọ̀rọ̀ saying ó ní kó sọ fún wọn ó ní ó ní these are the living things that you uh, you may eat ẹ̀rí ó ní these are the living things that you may eat. So among all the animals that are on the ark, only whatever part of the hoof and is uh, uh, cloven footed so anchoy àwọn ẹran tó yẹ pé wọ́n máa ń wọ́n máa ń wọ́n máa ń jẹ ẹran lẹ́nu tó bá pẹ́ wọ́n tún wọ́n tún dá padà àwọn náà ń pè ní cod so ó ní wọ́n á tún dá padà sí ẹ̀kẹ́ wọn Only among the animals only you may eat Only ní ẹ lè jẹ Or nevertheless, among uh, those that join the court ó nínú àwọn tí wọ́n máa ń jẹun wọ́n á jẹun sí ẹ sínú sínú ikùn wọ́n á tún á pọ̀ sí ẹ̀kẹ́ wọn padà sòun náà ń pè ní court ó ní uh, tó bá ti wá jẹ́bẹ̀ ó ní you shall uh, ó only you shall eat this ó ní ẹ lè jẹ́ ó wá ní the camel ẹ̀rí ó dárúkọ ràkúnmí wípé àwọn christian wọn ni wọ́n lè jẹ ràkúnmí ó dárúkọ ràkúnmí bẹ́ẹ̀ now uh, níbò míì so ó tún dárúkọ àwọn ẹranko míì tó yá wà unclean so ó ní uh, tí a bá tún lọ wọnú uh, i think nínú uh, nínú ó sọ̀rọ̀ àwọn uh, pork yìí pé. Uh, wọn pé nínú àwọn ẹranko tó yá sí pé ó wà forbidden so and lọ́dọ̀ nínú ti Quran náà Quran sọ̀rọ̀ nípa ẹlẹ́dẹ̀ pé a lè jẹ ẹlẹ́dẹ̀ so what is forbidden to eat uh, in Christianity so ó ní there is no nínú verse mi ó ní there is no restriction so on kind of animals that can be eaten so but uh, àwọn ó ní but some of the pastor they have policy uh, of Christian so nípa vegetarianism àwọn kan jẹ́ pé vegetarianism ni wọ́n so uh, vege uh, so àwọn yẹn wọ́n believe nínú vegetarianism pé uh, that is àwọn jẹ́ uh, vegetarian àwọn nǹkan bíi ẹ̀fọ́ nǹkan kan àwọn onídìí káwọn jẹ nǹkan uh, ẹlẹ́mìí. Uh, so then eh, irú àwọn nǹkan wo ni Jésù máa sábà jẹ nígbà tó wà láyé wọ́n ní Jésù láìkì ni ó láìkì àwọn èso nǹkan bẹ́ẹ̀ so uh, a rí àwọn uh, verse yìí nínú Quran tí a bá uh, nínú Bíbélì sorry tí a bá tún wá lọ wọnú Timothy nínú Timothy Timothy four verse three to four ó ní pé ó ní forbidden to uh, marry and then and uh, ní uh, commanding uh, to abstain from uh, meat which God has created to be uh, recovered ó ní for every creature of God is good nothing to be refused àsìkò sí nǹkan tí a lè kọ̀ tí kò sí kan tá a lè jẹ ìyẹn nínú uh, Timothy four uh, three to to four so nínú Genesis uh, ó ní God told the Christian to eat uh, vegetable so àwọn kan they believe pé káwọn jẹ nǹkan tó jẹ vegetable nìkan uh, then uh, the Roman Catholic uh, Church àwọn Catholic Church ní South Korea So they are trying to put an end to the uh, slaughter uh, and consumption of a dog. So ipe kí àwọn èèyàn máa jẹ ajá mọ́. So uh, eléyìí ni àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí uh, a rí nínú uh, nínú Bible. Uh, ibòmíì wà tí ó sọ̀rọ̀ nípa àwọn ẹran tí Christian ò gbọdọ̀ jẹ ó ní they banned uh, any meat sacrificed to idol so for Christian so in the Bible so that is yìí pé gbogbo ẹran tó bá ṣe pé wọ́n pa fún òrìṣà ṣe mọ̀ pé nínú ti Quran náà tí mo kà fún yín ó sọ pé àwọn ẹran tó bá já sí pé wọ́n pa fún òrìṣà ó láwọn mùsùlùmí ò gbọdọ̀ jẹ so our christians they have it in their bible wípé any meat tó yẹ sí pé wọ́n bá pa fún òrìṣà ó ní àwọn christian ó ní wọ́n gbọ́dọ̀ jẹ wọ́n ti ban irú àwọn àwọn ẹran bẹ́ẹ̀ ó ní they believe it is harmful so so ìyẹn uh, bẹ́ẹ̀ then uh, Christians today uh, deal with uh, this issue in certain uh, in certain way because meat in India may be offered uh, to a Hindu god. Halal is dedicated to to the uh, Allah in Islam. So what Christians should call their meat. So question lélẹ́yìí fún ẹ tó bá ní answer wọ́n halal meat lélẹ́yìí ah, eléyìí. Uh, ah, ìgbọ́dọ̀ eh, jẹ́ eléyìí ah, eléyìí halal eléyìí ẹ̀ lè jẹ́ eléyìí so can Christian eat dog meat or cat meat so ǹjẹ́ Christian lè jẹ ajá so àbí àbí ẹran eh, ológbò so uh, a a rí pé Almighty God told Peter ó sọ fún Peter pé rise ìwọ Peter dìde kill and eat so kó dìde kó bẹ̀rẹ̀ sí pa àwọn ẹranko oríṣiríṣi kó bẹ̀rẹ̀ sí jẹ wọ́n so <clears throat> Peter wá sọ pé ah wọ olúwa àwọn míì wà nú àwọn ẹran yìí tí kò clean so ọlọ́run sọ pé òun ti clean gbogbo ẹ̀ fún un so òun láti máa jẹ wọ́n so um, àwọn ọ̀rọ̀ ọlọ́run leléyìí so now ká wá bẹ̀rẹ̀ sí wọ inú àwọn àwọn àyà yìí lọ láti wá ṣe àwọn àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ní nǹkan tí ó kù báyìí látara yìí pé nígbà tí a bá fẹ́ sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ society ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìlú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àlàáfíà ara wa so aláti kọ́kọ́ wo kí ni nǹkan tí olúwa sọ eh, torí pé gbogbo tí ọmọ ènìyàn bá fẹ́ ṣe ah, ó ní láti fi ti olúwa síwájú torí pé ah, olúwa ni ó dá wa sí ayé òun ni ah, ó fún wa ní manual tí a lè fi lo ayé wa àwa tí a jẹ́ christian a believe nínú bíbélì bíbélì ni manua christian tí ó fi ń ṣe ẹ̀sìn ẹ̀ àwọn mùsùlùmí náà believe nínú Quran òun ni wọ́n máa ń wò tí wọ́n fi ń ṣe àwọn ẹ̀sìn wọn pé nǹkan tó ló wá wíre ah, àwọn tí wọ́n believe nínú ẹ̀sìn méjèèjì eh, àwọn náà gbà pé eh, olúwa tí ó dá àwọn so ah, òun náà ó ìyẹn ní títí bílẹ̀ eh, sorry so. Uh, <laughs> àwọn náà bìlífù yìí pé ah, àwọn náà ní eh, olódùmarè tí àwọn ń sìn tí ó dá eh, ayé ah, now tí a bá wá wo mo ṣe sọ fún wa pé it's over two hundred verses ló sọ̀rọ̀ àwọn ẹranko now ṣe wá rí nínú ah, research tí èmi ṣe lórí ọ̀rọ̀ yìí mo kọ́kọ́ fẹ́ ka àwọn ẹranko tí a rí tí Quran mẹ́nubà <clears throat> nínú Quran a ti rí sí pé ẹ̀yin Christian ẹ lè fún àwọn mùsùlùmí ní oúnjẹ kí wọ́n jẹ ẹ lè fún wọn lẹ́ran kan jẹ so àwọn ẹ̀yin mùsùlùmí ẹ̀yin náà lè fún àwọn Christian ní oúnjẹ àti ẹran so kí Christian mọ́ sọ yí pé ah o lè jẹ oúnjẹ àwọn mùsùlùmí bóyá wọ́n ti pé Muhammadu wọn kò ṣe Muhammadu náà ń pè sí anything Muhammad is just like a messenger òjíṣẹ́ lásán ni tí ó ń sọ̀rọ̀ Ọlọ́run so bí a ṣe bìlífì pé Jésù náà jẹ́ òjíṣẹ́ Olúwa now eléyìí sìn ọ̀rọ̀ tó lè fa peace tó lè fa ìrẹ́pọ̀ àti ìgbé àlàáfíà òun ni àkọlé ọ̀rọ̀ wa tí à ń tírìtì ní àsìkò yìí ìgbà tí a yẹ Quran wò fínífíní a wá rí i pé Quran mẹ́nu bà about bí twenty two animals ó mẹ́nu bà wọ́n èyí tí mo kọ́ kà lẹ́ẹ̀kan yẹn mo sọ àwọn chapter ni bọ̀ nísìnyí mo fẹ́ ka àwọn ẹranko. Uh, tí alukurani mẹ́nubà so quran sọ̀rọ̀ nípa cow cow that is bakora ó sọ̀rọ̀ nípa màálù so wípé màálù o ó jẹ́ ẹran kan tí ó wúlò so ní àwùjọ so ó sọ̀rọ̀ nípa màálù ó wá sọ̀rọ̀ nípa oyin òun ni lárúbá ń pè ní nahalatun so oyin ó sọ̀rọ̀ nípa oyin then ó sọ̀rọ̀ nípa jamalon eh, that is uh, ràkúnmí ó sọ̀rọ̀ nípa ràkúnmí then eh, ó sọ̀rọ̀ nípa ajá dog òun ni kelibon òun ni lárúbá ń pè ní kelibon ajá so ó dẹ̀ sọ̀rọ̀ nípa sheep that is òun náà pè ní ghanaim so àwọn àgùntàn ìyẹn nínú uh, eh, alukur'an then eh, quran ó sọ̀rọ̀ nípa elephant nípa erin ó sọ̀rọ̀ nípa erin òun náà ń pè ní filon so erin then ó sọ̀rọ̀ nípa uh, horse that is khailon that is ẹṣin then uh, quran sọ̀rọ̀ nípa frog àwọn ọ̀pọ̀lọ́. Uh, kò sọ pé ká jẹ ọ̀pọ̀lọ́ o mò ń kọ mò ń ka àwọn orúkọ àwọn ẹranko tá a rí nínú àkùránì ni ibi tó ti dárúkọ ọ̀pọ̀lọ́ mo ti kà á fún yín ní ẹ̀ẹ̀kan àkùránì eh, ní Arabic òun náà ń pè ní ah, dufdaatun yẹn ọ̀pọ̀lọ́ then Quran sọ̀rọ̀ nípa hudihudun that is uh, eh, hupot ah, ẹyẹ uh, Solomon tí ó ẹyẹ tó fò tó lọ mú lẹ́tà wá látọ̀dọ̀ ọba obìnrin ìlú Sabai tí ṣe Balkis so Quran sọ̀rọ̀ nípa ẹyẹ hodihuda uh, uh, then Quran sọ̀rọ̀ nípa monkey that is uh, so cridon òun ni ọ̀bọ so Quran dẹ̀ sọ̀rọ̀ nípa ankabutu that is spider aláǹtakùn so Quran sọ̀rọ̀ nípa uh, khinzir so that is uh, uh, pig Uh, uh, pig that is ẹlẹ́dẹ̀ uh, um, then Quran sọ̀rọ̀ nípa kọ̀sùwáràtún that is lion then Quran sọ̀rọ̀ nípa fish ẹja uh, ẹja tí asọ̀pọ̀ gbé yunusa mi that is hutun uh, ní Arabic then Quran sọ̀rọ̀ nípa mosquito àwọn mosquito àwọn tó máa ń kùn sí wa létí yẹn òun ni Quran pè ní baudatun ní èdè Lárúbáwá baudatun that is uh, mosquito then Quran sọ̀rọ̀ nípa uh, snake hayatun so that is uh, um, snake then Quran sọ̀rọ̀ nípa crow that is uh, gurabun so ẹyẹ kanakana then Quran sọ̀rọ̀ nípa goat ma'izun so Quran sọ̀rọ̀ nípa uh, wolf that is. Uh, Ah, a máa ń pè é ní ah, the ibon ìkòkò mm-hmm. then ó sọ̀rọ̀ nípa eh, dhubabatun that is flies àwọn eṣinṣin Quran sọ̀rọ̀ nípa donkey that is himarun ní èdè Lárúbáwá Quran dẹ̀ sọ̀rọ̀ nípa kírídùn ọ̀bọ so now àwọn ẹranko tí a wá kà sílẹ̀ yìí so èdè àìyedè wa lọ gbáà nípa pé ok àwọn ẹranko yìí ewo ló yẹ ká jẹ èwo ni ò yẹ ká jẹ ibẹ̀ yẹn ni ọ̀rọ̀ wa wà báyìí tí a fẹ́ uh, tí a fẹ́ ṣàlàyé ẹ̀ so ǹjẹ́ ìwọ tó jẹ́ Christian ǹjẹ́ o lè jẹ lizard ìwọ tó jẹ́ mùsùlùmí ǹjẹ́ o lè jẹ lizard tọ́rọ́ lọ́wọ́ sọ. So, ọ̀rọ̀ nípa pé jẹ lizard tó kurano sọ̀rọ̀ nípa ká má jẹ monkey ọ̀bọ kurano sọ̀rọ̀ nípa kẹtẹkẹtẹ. so ó dárúkọ àwọn ẹranko yìí ni but àwọn wo ni á jẹ àwọn wo là ní jẹ ó sọ̀rọ̀ nípa ajá ó sọ wíwúlò rẹ̀ fún wa ni so ó dẹ̀ sọ̀rọ̀ nípa ràkúnmí so. Uh, uh, àwọn lárúbáwá ń jẹ ràkúnmí lọ́dọ̀ tiwọn so àwa ń tiwa <laughs> ẹgbẹ́ ràkúnmí ẹgbẹ́ fún wọn fẹ́nìkan lẹ̀ yorùbá kọ́kọ́ jẹ òye sọ pé kí lọ́kàn pẹ̀lú òun lè jẹ ràkúnmí o so àwọn ẹran tí àwa lè jẹ àwọn tí a lè jẹ òun náà ni àwọn ibi tí ọ̀rọ̀ ń bọ̀ tí a fẹ́ ṣàlàyé báyìí ǹjẹ́ mùsùlùmí lè jẹ ológbò? ǹjẹ́ mùsùlùmí lè jẹ ajá ǹjẹ́ mùsùlùmí lè jẹ ẹṣin ǹjẹ́ mùsùlùmí lè jẹ eh, kẹ́tẹ́kẹ́tẹ́ àti ọ̀bọ so àbí eh, ìmọ̀dò eh, oríṣiríṣi gbogbo àwọn ẹranko yìí òun ni la fẹ́ ṣàlàyé ǹjẹ́ haram ni to eat uh, láti jẹ uh, láti jẹ uh, camel láti jẹ um, kí lórúkọ ẹ spider aláǹtakùn ǹjẹ́ haramu ni fún wa láti jẹ ẹranko kan tí wọ́n ń pè ní deer that is igala ǹjẹ́ haramu ni fún wa láti jẹ àgbọ̀nrín òun ni wọ́n ń pè ní deer stag ǹjẹ́ haramu ni fún wa láti jẹ lion kìnìún ǹjẹ́ haram ni fún wa láti jẹ tiger tiger yẹn ni ẹkùn wọ́n tún máa ń pè ní ògìdán ǹjẹ́ haram ni fún wa láti jẹ leopard leopard ni àmọ̀tẹ́kùn ǹjẹ́ èèwọ̀ ni fún wa láti jẹ ehoro